ó dàbí pé nǹkan kan ń ṣẹlẹ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé ní nàìjíríà wa ń bí tá a bá fẹ́ parọ́ tanra wa jẹ kò sí èso ọ̀gbìn kan tí ẹnikẹ́ni fẹ́ rí máa pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ torí pé gbogbo èso tí a ní ni wọ́n ti fi màálù jẹ gbogbo oko. àwọn òyìnbó yìí wá wòye pé èrò ti pọ̀ jù láfíríkà èrò ti pọ̀ jù lágbàáyé àwọn fẹ́ pa bílíọ̀nù mẹ́ta ọrọ̀ àtàlùmọ́nì tá a ní tó ṣodo sílẹ̀ wa òun ló ń bí àwọn òyìnbó yìí nínú tán torí ẹ̀ fẹ́ pa gbogbo wa kán lè bá a jọ rọ̀ wa o. àwọn ènìyàn kan tẹ́ bá fẹ́ mú orílẹ̀-èdè ẹ gba èdè lọ́wọ́ wọn ẹ gba àṣà lọ́wọ́ wọn ẹ gba ìwọṣọ wọn ẹ gba ìjẹ wọn àṣà aláṣà ni wọ́n máa lò bá a dẹ̀ ṣe wà nílẹ̀ káàárọ̀ òjíire àṣà aláṣà là ń lò èdè elédè là ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa nínú ọmọ káàárọ̀ òjíire tó jọmọ Yorùbá a lè sọ̀rọ̀ méjì mẹ́ta ká má fòyìnbó sí i àwọn tó jẹ́ ẹlẹ́sìn wa wọn ò lè sọ̀rọ̀ méjì mẹ́ta kọ́ má pe Jèhófà kọ́ má pe Yahweh àwọn tó jẹ́ lẹ́sìn mùsùlùmí wọn ò lè ṣe kọ́ máa pe Muhammed kọ́ máa pe Allahu Akbar kọ́ máa ṣe àsálámà lẹ́kùn èdè lédèdè ní gbogbo èdè wọ̀nyí àwa kọ́ la ní gbogbo orúkọ tí yà ń sọ àwọn ọmọ wa tàbí táwọn òbí wa sọ wá orúkọ olórúkọ ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn tí wọ́n dá sílẹ̀ pẹ̀lú grant yìí ilé ayé tá wà yìí ẹ̀ṣẹ́ kì í dédé iṣẹ́ gbogbo nǹkan ló ní àpàdé àlòdé àti ìdí. lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi yé gbogbo wa wípé ìgbà tí mo gbọ́ voice note ìyá wa tí wọ́n sọ wípé wọ́n fẹ́ grant wa pé àti abroad ni àwọn arábí yẹn ti máa wá pé wọ́n máa fún wa ní èso tá a máa gbìn lọ́fẹ̀ẹ́ ah ibẹ̀ yẹn ni mo ti mọ̀ wípé ó dàbí pé nǹkan kan ń ṣẹlẹ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé ní nàìjíríà wa ń bí tá a bá fẹ́ parọ́ tanra wa jẹ kò sí èso ọ̀gbìn kan tí ẹnikẹ́ni fẹ́ rí máa pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ torí pé gbogbo èso tí a ní ni wọ́n ti fi màálù jẹ gbogbo oko kódà níbi tẹ́mi ṣe ìwádìí dé láwọn ìgbèríko mo ṣe ìwádìí lọ sí ìbàdàn mo ṣe ìwádìí lọ sí ọ̀yọ́ mo ṣe ìwádìí lọ sóṣogbo mo ṣe ìwádìí lọ sí ìlọrin mo ṣe ìwádìí lọ sí ìlú kan ní ogun state láwọn ìlú oríṣiríṣi ó láwọn tí mo pè mẹ́ẹ̀ tí mo ṣe gbogbo wádìí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé àwọn mọ́là kan máa ń gbé ọ̀kadà wá sí àwọn ìgbèríko yẹn tó wá ń ra èso wọn ní owó iyebíye fún àpẹẹrẹ ike ọ̀dà àgbàdo kan tó bá jẹ́ pé àwọn àgbẹ̀ságbẹ̀ ní àwọn abúlé yẹn wọ́n bá fẹ́ ta fúnra wọn wọ́n ta fúnra wọn ní one thousand naira fún àpẹẹrẹ ni o wọ́n ní àwọn ra bíi ìyá tán jẹ́ mọ́là tí wọ́n máa gbọ́kadà wá yìí àwọn á kó ten thousand lẹ̀ pé kán ta cake fún ẹ̀ fáwọn láti lè jẹ́ kí ojú àwọn àgbẹ̀ wa kó ràn mówó kán lè ta èso yẹn kódà wọ́n sọ fún mi pé láti last year ni gbogbo nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ táwọn tó ń gbọ́kadà wá yẹn ìlú Ìjẹ̀bú wọ́n ń gbọ́kadà wá bẹ́ẹ̀ àwọn ìlú yẹn àwọn mọ́là àwọn àbókí yẹn àwọn fúlàní wọ́n ń gbé ọ̀kadà lọ wọ́n lọ ń rèpù wọ́n lọ ń rèdì gbogbo nǹkan èso ọ̀gbìn tó wà lọ́wọ́ àwọn àgbẹ̀ wa. so nǹkan tí mò ń sọ yẹn má bínú ẹ tẹ́tí kẹgbọ́n mi o gbogbo àwa tá a wà nulẹ̀ torí pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó dẹ̀ ní ṣe pẹ̀lú ìgbé ayé wa ni. ṣé wàá rí ìgbà tán wàá ra gbogbo ẹ̀ tán àwọn òyìnbó yìí àwọn náà ni wọ́n kówó fún àwọn fúlàní pé kán máa fi màálù jẹko wa kán máa pa àwọn àgbẹ̀ kó má lè sóúnjẹ mọ́ kán tó ṣẹ̀ṣẹ̀ wá máa gbé ètò GMO seed tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu one hundred and fifty billion dollars ni wọ́n ní wọ́n gbà tí wọ́n fi assign contract yìí tí Bill Gates gbé wá yẹn ìyẹn àgbàdo GMO àti gbogbo èso tí wọ́n ń pè ní GMO kí ni ìtumọ̀ GMO genetical modified organism ìtumọ̀ GMO nìyẹn o ṣe rí genetical organism ní tiwa ìtọ́lọ́hún dá nìyẹn àwọn èso wa àgbàdo ni o tomato ni o iṣu ni o kókò ni o gbogbo nǹkan genetical organism nìyẹn GM ní tiwa ṣùgbọ́n ìtàwọn òyìnbó gbé wáyìí èyí tí wọ́n ti modify ni torí ẹ̀ ló ń ṣe ní ẹmu nínú ló fi jẹ́ GMO wọ́n ti modify ẹ̀ àgbàdo ni ṣùgbọ́n ó ti kúrò lágbàdo ojúlówó àgbàdo òun làwọn bàbá wa ṣe pòwe wípé tẹ́yẹ tí kìí ṣẹyẹ tó bá bà sórí igi tí kìí ṣegi tá a wá mú òkò tí kìí ṣòkò tá a ń sọ lu ẹyẹ tí kìí ṣẹyẹ lórí igi tí kìí ṣegi ẹjọ kí ni ansa kí ni ìdáhùn wọn fó ní o ṣe rí gbogbo eléyìí wọ́n ní ètò ó dẹ̀ nídìí ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ GMO yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ mú láti ilẹ̀ díẹ̀ nínú àwọn ìtàn tá a gbọ́ torí mo jẹ́ olùkọ́ èdè Yorùbá mo mọ̀ tán díẹ̀ díẹ̀ so tí n bá wá ṣe àlàyé yìí ó máa yé wa ìdí tí wọ́n fi ṣe GMO yìí jáde. lákọ̀ọ́kọ́ ṣe rí ilẹ̀ wa ní ilẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ Yorùbá àti ní ilẹ̀ adúláwọ̀ ó jẹ́ ilẹ̀ tó ní ọ̀rá tí gbogbo ènìyàn tí wọ́n ń wáré fún ọ̀dọ̀ wa la ti ń gbé kòkó ọ̀dọ̀ wa la ti ń ṣe epo láyé àtijọ́ kó tó di pé àwọn ìlú kan ṣé Indonesia ni àbí ìlú wo ni wọ́n wá mú èso àti èkùrọ́ lọ́dọ̀ wa tí àwọn wa di baálẹ̀ ilépo nísìn tí àwa wa padà lépo mọ́ nítorí pé iṣẹ́ àgbẹ̀ tiwa ó ń kú níbí wọ́n dẹ̀ mú àwọn eh, ohun ọ̀gbìn wa wọ́n jẹ́ kó máa gbèrú láwọn ilẹ̀ míì mo fẹ́ fi yé wa pé iṣẹ́ rí ilẹ̀ wa la máa da Eh, la máa fẹ́ lọ́ta tá a máa ṣan ata tí kóró ata máa wà nísàlẹ̀ omi tá a máa dà sẹ́gbẹ̀lé tó máa hù láì gbìn ṣùgbọ́n ṣe lílo àwọn òyìnbó yìí tán bá fẹ́ gbìn nǹkan wọ́n sì máa gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ kọ́ ibi kọ́ ibi fi kí lórúkọ ẹ̀ fertilizer àti manure náà yìí fi máa ṣe gbogbo nǹkan yẹn kán tó lè gbìn nǹkan lọ́dọ̀ wọn torí pé ilẹ̀ wọn ò kì í ṣe ilẹ̀ ọlọ́ràá bíi tiwa kò sí nǹkan tẹ́ ń wá nílẹ̀ Yorùbá tí ò sí gold ni ó wà ń bí bitumen ó wà ń bí gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ọrọ̀ àti àlùmọ́nì ó wà lọ́dọ̀ wa ń bí eléyìí ló jẹ́ kí àwọn òyìnbó yìí máa kọ́ ta wa tí wọ́n fi sọ wípé èrò ti pọ̀jù láfíríkà wọ́n fẹ́ pa wá torí pé ọ̀dọ̀ wa ń bí ni wọ́n ti ń kó gbogbo material things tí wọ́n ń lò èyí tán fi ń ṣe mọ́tò ni o tán fi ń ṣe fóònù ni o gbogbo nǹkan tí wọ́n ń lò ọ̀dọ̀ wa ń bí ni wọ́n ti ń kó so nítorí ìdí èyí gbogbo nǹkan yìí òun ló jẹ́ kí wọ́n máa ṣe inúnibíni inúnibíni tí wọ́n dẹ̀ ń ṣe yẹn ó dẹ̀ ń ṣe ìpalára fún ni so kí má fọ̀rọ̀ gùn ènìyàn eight billion plus ló wà ní gbogbo àgbáyé ìyẹn bílíọ̀nù mẹ́jọ ó lé díẹ̀ àwọn òyìnbó yìí wá wò ó pé èrò ti pọ̀ jù láfíríkà èrò ti pọ̀ jù lágbàáyé àwọn fẹ́ pa bílíọ̀nù mẹ́ta kúrò lórí ilẹ̀ ayé kúrò lórí ilẹ̀ ayé so that a ní lè máa fẹ̀ sí ká máa bí sí ká máa rẹ̀ sí mọ́ wọ́n wá níbo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ pípa tí wọ́n fẹ́ pa bílíọ̀nù mẹ́ta kù nínú àwọn ènìyàn tó wà láyé wọ́n wá ní àwọn aláwọ̀ dúdú àwa Áfíríkà pé àwa pẹ̀lú world order ìyẹn àwọn àwùjọ àgbáyé orílẹ̀-èdè àwùjọ àgbáyé tó ń pàṣẹ wípé a ní. Ah, a ní nǹkankan a ní ọrọ̀ a mọ̀ ń lò a ní gbogbo nǹkan aṣákan a yàtọ̀ sẹ́ranko torí ẹ̀ ilẹ̀ áfíríkà náà ti fẹ́ pa three billion yẹn ẹ wá mú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé wọ́n ti ń gbé ìgbésẹ̀ yẹn láti ayé àtijọ́ láyé àwọn baba ńlá wa ní ayé àtijọ́ ìgbésẹ̀ tí wọ́n kọ́kọ́ gbé ni pé wọ́n wá láti wá kó àwọn baba ńlá wa lẹ́rú wọ́n dẹ̀ kó wọn lẹ́rú wọ́n pa àwọn tí wọ́n máa pa wọ́n fagídí mú àwọn èèyàn wa wọ́n dá wọn létèlú wọ́n fi ṣéènì sí i wọ́n fi ẹ̀wọ̀n sí wọn lọ́wọ́ yẹn ṣe wọ́n kó wọn lẹ́rú wọ́n ṣe gbogbo yẹn màyàmáyà pé kí wọ́n ṣàlè dín wa kù wọ́n ṣe gbogbo ìyẹn nígbà yẹn ìgbà tán ṣe yẹn tán wọ́n ti wá mọ̀ yìí pé àwa dúdú tí àwọn arábí yìí ṣe ní jàǹbá yìí tó bá pẹ́ tó bá yá ìtàn máa padà sọ̀rọ̀ ẹ̀ o a dẹ̀ máa padà fẹ́ gbẹ̀san nítorí bẹ́ẹ̀ wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe láti fi mú wa mọ́lẹ̀ ká má lè bá àgbẹ̀san wọ́n wá lọ gbé ẹ̀sìn wá fún wa ẹ̀sìn Christianity wọ́n ní ká jẹ́ ẹni tó tutù bí àgùntàn wọ́n wá ń pè wá ní àgùntàn àwọn tí wọ́n bá jẹ́ gẹ́gẹ́ bí pásítọ̀ wa àwọn yẹn ni olùṣọ́ àgùntàn ẹ dẹ̀ mọ̀ pé àgùntàn nínú gbogbo ẹran tó wà láyé nínú gbogbo ẹranko àgùntàn jẹ́ ẹran tó ní sùúrù púpọ̀ tó gọ̀ tí kì í sọ̀rọ̀ lẹ́yìn kó ṣe mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́dàgùtàn dẹ̀ ń ṣe yẹn náà ni wọ́n gbé wá fún wa tá a bá ti ń ṣe ìwúre nílẹ̀ káàrọ̀ òjíire tá a máa ṣe mẹ́ẹ̀ ṣẹ́rí mẹ́ẹ̀ yẹn kò ní mínì kankan mẹ́ẹ̀ ti àgùtàn yẹn náà là ń ṣe ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbọ́ ó lè sọ pé rọ́ni kò kàn mí that is the truth wọ́n wá tún fi yé wa nínú ẹ̀sìn ìgbàgbọ́ yẹn wípé tá a bá fọ́ni létí ọ̀tún ká kọ̀tòsí a gbọ́dọ̀ fi oró ya oró ìgbà tán ti wá ṣe léyìí wọ́n wá sọ gbogbo àwọn Christian wọ́n sọ wá di ẹni tó tutù bí àgùntàn tí ò lè sọ̀rọ̀ bọ̀nbọ̀n làgùntàn wò torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ pé ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ta ló ń jẹ pápá oko tútù ta ló ń sùn pápá oko tútù àgùntàn ni ṣùgbọ́n gbogbo àárín yìí ó lè máa yé wa wọ́n tún gbé ẹ̀sìn mùsùlùmí wá wọ́n ní kí àwọn ọmọ wa kán lọ́ọ́ máa kéwu tipátipá pẹ̀lẹ́gba pẹ̀lú kòbókò ká lọ máa kọ́ èdè elédè tí kìí ṣe èdè wa láti fi yí wa lágbòdànù ní gbogbo nǹkan yìí o bẹ́ẹ̀ ìlú China ń sọ Chinese language wọn India wọ́n ń sọ Hindu language Iran wọ́n sọ Irish language wọn England tí wọ́n pẹ̀ láwọn tó colonize wa wọ́n sọ English wọn tẹ ẹ bá fẹ́ mú Britain tó jẹ́ olórí wọn tẹ bá fẹ́ mú orílẹ̀-èdè àwọn sọ British language wọn ẹ gbàṣà lọ́wọ́ wọn ẹgbà ìwọṣọ wọn ẹgbà ìjẹ wọn France àṣàláṣà ni àwọn sọ French wọn bá a dẹ ṣe wà nílẹ̀ káàárọ̀ òjìrè àṣàláṣà là ń lò èdè elédè là ń sọ àwọn ń sọ arabic language wọn o àwọn ò gba èdè tiwọn o ṣùgbọ́n lọ́dọ̀ tiwa méjì mẹ́ta kàmá wá sọ pé èdè tiwa vernacular ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn wa wọn kì í kọ́ àwọn ọmọ àwọn ọmọ wa méjì mẹ́ta kọ́ máa pe jìnnà ìtàn àwọn baba ńlá wa ìtàn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa wọn kọ́ wọn àwọn ìtàn bongo park ìtàn mẹ́sìmẹ́sọ̀ àwọn ìbò tó wá sílẹ̀ wa ni wọ́n kọ́ àwọn ọmọ wa wọ́n wá pé èdè wa ní èdè ẹ̀kọ́ wọ́n pè ní vernacular èdè tá a gbọ́dọ̀ sọ wọ́n ti fi orúkọ olórúkọ ni èmi tí mo bá yín sọ̀rọ̀ Jonathan ni mo ń jẹ́ ìlú wa kọ́ Jonathan ìlú onílùú ló ní èdè elédè ni ṣùgbọ́n orúkọ tí bàbá sọ mí ni tẹ́nìkan bá ń jẹ́ Abdulkareem Abdulateef abudu kínní kan orúkọ ìlú onílùú ló ń jẹ́ kì í ṣe tìlú wa kẹ́ lè máa wo gbogbo nǹkan tó ti ń ṣe fún wa bọ̀ ọ̀nà ti jìn kí wọ́n á gé kúrú kí ọ̀rọ̀ mi má bàa gùn jù wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àìsàn kan wá láti wá fi máa pa wá nílẹ̀ adúláwọ̀ àwọn àìsàn tán dẹ̀ gbé wá yìí ọlọ́run kọ́ ló da ènìyàn ló da àwọn àìsàn bíi hiv aids wọ́n ṣe ni àtọwọ́dá ni ọlọ́run kọ́ ló da ẹ rí pé bí hiv aids bó ṣe gbalẹ̀ ní 90s ẹ rí pé lè hiv ò fi bẹ́ẹ̀ sí nílẹ̀ mọ́ mi ní kò sí mọ́ rárá o ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí nílẹ̀ mọ́ nítorí pé àrùn àtọwọ́dá ni kìí ṣe ọlọ́run ló da lassa fever àrùn tó dé ń gbà yẹn wọ́n dá ni àtọwọ́dá ni kì í ṣe tènìyàn gbogbo nǹkan yìí wọ́n fẹ́ẹ́ fi pa wá láfíríkà ni o gbogbo àwọn ọ̀nà tó ń gbà fi mú wa mọ́lẹ̀ láti fi pa wá kán lè bá àjogún ọrọ̀ àtàlùmọ́nì wa nílẹ̀ adúláwọ̀ ni mo ń sọ fún yín yìí o òwe yorùbá kan jáde ńbẹ̀ tó sọ wípé ọmọ ọsàn ní kó pónpó báyà ẹ o tí ọsàn bá so jìwìn ní sórí ọsàn yẹn làwọn èèyàn máa ma gbọngi fún o láti lè ká èso lórí ẹ torí pé so ni o ọsàn tí o bá so kò sẹ́ni tó máa gbọ́ngi fún o ìtumọ̀ òwe yẹn nìyẹn o ọrọ̀ àtàlùmọ́nì tá a ní tó ṣodo sílẹ̀ wa òun ló ń bí àwọn òyìnbó yìí nínú tán torí ẹ̀fẹ́ pa gbogbo wa kọ́ lè bá a jọ ọrọ̀ wa o ẹ má gbàgbé o now gbogbo àwọn àrùn tí mo wá mẹ́nu bà yẹn um, yellow fever wọ́n mú wá ni kì í ṣe àrùn tí Ọlọ́run dá wọ́n gbé wá ni cancer àwọn òyìnbó ló ṣe àtọwọ́dá ni kò sí nǹkan tó ń jẹ́ kánsà nílẹ̀ adúláwọ̀ nílẹ̀ yorùbá hiv eh, mo ti sọ hiv coronavirus tó bú jáde ní two thousand and nineteen tá a fi ń pè ní covid nineteen àwọn ènìyàn náà ṣe ní ilẹ̀ china náà ti po oró ejò mọ́ ti oró eku tí wọ́n po nǹkan mọ́ tí wọ́n ṣàfẹ́ fi pa wá láfíríkà kó tó di pé ọlọ́run wá ṣe ó bẹ̀rẹ̀ sí pa àwọn òyìnbó yìí ló pa jù gbogbo àwa áfíríkà nítorí pé dna wa immune system wa ó jẹ́ ti àwọn irúnmalẹ̀ a strong gbogbo nǹkan wa a yìí tètè kú bọ̀rọ̀ gbogbo ewé àti egbò tí ọlọ́run dá fún wa òun ló ń ṣe ìwòsàn fún wa kódà nígbà míì tá a bá kàn ṣe bẹ̀ẹ̀fọ́ tá a jẹ́ àbí akànmú ewúro agbó amú ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní kíní yìí máa gbé kúrò ní ara wa tó jẹ́ pé tó bá ti gbé kúrò lára wa a ní mọ̀ pé Eh, ọbẹ̀ ẹ̀fọ́ tá a jẹ ló gbé àìsàn yẹn kúrò lára wa so gbogbo nǹkan tí à ń jẹ níbí egbògi ni fún wa gbogbo jíjẹ àti mímu wa egbògi ni ṣùgbọ́n àwọn ará bí yìí ò fẹ́ kí a máa ní ìwòsàn tó péye wọn ò fẹ́ kí immune system wa kó wà òkè wọ́n ṣàfẹ́pa wa kí wọ́n lè bá a jogún wa ìdí nìyẹn tẹ́ ẹ ṣe ń rí fúlàní tó fẹ́ gbalẹ̀ wa tẹ́ ẹ ráwọn China tó fẹ́ gbalẹ̀ wa jẹ́ máa ráwọn kan náà ní tọ́jẹ́ elédè míì tọ́jẹ́ ọmọ Ìgbò tán máa sọ pé no man's land ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá máa máa jẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ṣe fún wa láti fi pa wá ètò wa jẹ́ pabambarì kí ọ̀rọ̀ mi kó má gùn jù ó pọ̀ o vaccine wọ́n tún gbé wá pé ẹ̀yin tí ẹ bá ní covid nineteen tí wọ́n bá ti lè fún yín vaccine yẹn covid nineteen ò ní ṣiṣẹ́ lára yín àṣẹ aburú ni wọ́n gbé wá ṣe ni wọ́n túbọ̀ fi ń dákún ìṣòro ara àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni abẹ́rẹ́ polio tí àwọn òyìnbó máa ń gbé wá pé ẹ̀gún abẹ́rẹ́ polio fọmọ yín abẹ́rẹ́ rọpárọsẹ̀ irọ́ ni o ọmọbìnrin tó bá ti gún abẹ́rẹ́ yẹn fún abẹ́rẹ́ yẹn àwọn abẹ́rẹ́ aburú yẹn ó máa lọ pa ẹyin tí ọmọbìnrin yẹn máa fi bímọ because wọn ò fẹ́ ká pọ̀ sí ká bímọ sí mọ́ ìdí nìyẹn nínú ẹ̀sìn tó fi gbé wá wípé ẹ̀sìn Christian pé ọkọ kan ìyàwó kan torí pé nílẹ̀ adúláwọ̀ ń bí ọkùnrin kan ń fẹ́ yàwó mẹ́ta ó ń fẹ́ yàwó mẹ́rin tí kò dẹ̀ séwu ilé olórogún ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn ẹ̀sìn yìí wọ́n dá wa lọ́wọ́ kọ́ wọ́n wá ní ìyàwó kan kọ̀ọ̀kan láti lè má bímọ púpọ̀ wọn àwọn náà náà introduce family plan pé tẹ bá ti lè bímọ méjì kẹ sọ pé ó ti tó kẹ má bímọ mọ́ wọn ò fẹ́ ká pọ̀ kọ́wọ́ lè ká wọn kọ́wọ́ lè ká wa láti mú wa kúrò kán lè bá a jogún ilẹ̀ wa àwọn ìlú kan wà ní àwọn ìlú ọba ìkí má dárúkọ àwọn kọ́ ni wọ́n ní ilẹ̀ yẹn kódà ó dàbí Amẹ́ríkà ni wọ́n ní àwọn black Indians àbí red Indians ló níbẹ̀ àwọn òyìnbó yẹn wọ́n migrate lọ́bẹ̀ ni wọ́n dẹ̀ pa gbogbo wọn wọ́n dẹ̀ gbalẹ̀ wọn wọ́n fi wà ń bẹ̀ lẹ́nìí ohun tí wọ́n fẹ́ ṣe nílẹ̀ Yorùbá náà nìyẹn nítorí ìdí èyí wọ́n ti ṣe gbogbo nǹkan yìí èyí tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tún gbé wá sí ti Bill Gates àti àwọn ìsọ̀ǹgbé ẹ̀tàn gbé wá ni pé wọ́n wá wò pé kí la lè fi mú àwọn dúdú yìí á ti pa wọ́n pa wọ́n wọn ò kú á ti gbé àìsàn lù wọ́n wọn ò kú insect àìsàn yẹn pa wọ́n àwọn òyìnbó fúnra wọn la àìsàn yẹn ń pa kí la lè ṣe nítorí pé ọmọ ọrùn malẹ̀ ní gbogbo wa ẹ̀ bá pera yín ní christian ẹ̀ bá pera yín ní muslim ọmọ ọrùn malẹ̀ ní wa kì í ṣènìyàn lásán now wọ́n wá pé kí làwọn máa ṣe wọ́n wá mú gbogbo èso tiwa tán ti rà lọ́dọ̀ wa ń bí wọ́n wá kó lọ sí láàbù wọn ìyẹn ní laboratory wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ pèsè iṣẹ́ sí i lára láti lè mú GMO seed láti mú wá fún wa láti ṣe wá níjàmbá gbogbo àwa tí a bá dẹ̀ ti mú GMO seed tá a bá ti gbé wá sílẹ̀ wa tá a bá ti gbìn lákọ̀ọ́kọ́ kínní yìí máa so bọ̀kùà bọ̀kùà ó máa so èso tó pọ̀ tó yẹ pé a máa gbádùn ẹ̀ ṣùgbọ́n èso yẹn tẹ́ ẹ bá tọ́jú ẹ̀ sínú àká sínú àkùrọ̀ láti tún gbìn lọ́dún tó ń bọ̀ èso yẹn ò ní hù mọ́ ẹ̀ẹ̀kan náà lẹ gbìn ẹ ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tẹ́ ẹ bá gbin èso yẹn sí ilẹ̀ yẹn kò tún hù nǹkan mọ́ láàrin ọdún márùn-ún sí mẹ́wàá ó máa di aṣálẹ̀ ní ẹ̀ lè gbé nǹkan síbẹ̀ kó hù mọ́ kò di méjì ẹlẹ́ẹ̀kẹta gbogbo èso yìí àgbàdo ni o ráìsì ni o eh, ẹ̀pà ni o gbogbo nǹkan kùkúmbà ni o gbogbo nǹkan yẹn tẹ́ ẹ bá ti lè jẹ ó ní àìsàn tó máa dá sí àgọ́ ara wa torí pé nǹkan tí à ń jẹ sẹ́nu níbẹ̀ ni ìwòsàn wa wà egbògi àkọ́kọ́ nínú àgọ́ ara ènìyàn egbògi àkọ́kọ́ tí ènìyàn máa ń lò láyé òun ni oúnjẹ torí ẹ̀ náà ṣe sọ pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ oúnjẹ tẹ́ ẹ bá ti jẹ sínú òun ló máa ṣe atọ́nà ìlera yín àti ẹ̀mí gígùn yín tẹ́ ẹ bá jẹun gidi àwọ̀ yín á dán ẹ ti dàgbà ṣùgbọ́n ẹ máa dàbí ọmọ kékeré ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹun gidi tí ènìyàn bá pọ̀ mọ́ ogójì ọdún ẹ máa rò pé ó ti lé ní sixty ni bẹ́ẹ̀ ni àwọn oúnjẹ wọ̀nyí àwọn GMO seed rẹ̀ tẹ́ bá ti jẹ tó bá jẹ́ pé ó yẹ kéèyàn lo ninety years láyé kó tó kú ẹni ìyá gidi ló máa fi lo sixty tó máa papòdà gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti fi mú wa so nítorí ìdí èyí mo rọ gbogbo àwa tá a wà nínú ìkànnì yìí wípé ọ̀rọ̀ tí à ń sọ yìí a sọ láti fi bà tẹnikẹ́ni jẹ́ a sọ láti fi tako ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀sìn tó bá wù yàn ni kó ṣe ṣùgbọ́n àwọn òtítọ́ kan wà tá a máa láyé ra wa nítorí àwọn tí wọn ò mọ̀ ìgbà tí ọlọ́run dẹ̀ ti fún àwa kan mọ̀ ní àwọn nǹkan díẹ̀ díẹ̀ gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ lọ gọ́gù ẹ̀ kẹ ẹ lọ wádìí èyí tẹ́ ẹ bá rí pé mi mi sọ dáadáa ń bẹ̀ ẹ wá bá mi ẹ bèrè lọ́ọ̀ mi ká dìbéètì kí n máa fi ẹ̀rí hàn yín gbogbo nǹkan tí mò ń sọ mi ò fi mi ò rórí sọ òtítọ́ ọ̀rọ̀ tá a ti ṣèwádìí dáadáa láìmọye ọdún ni so nítorí bẹ́ẹ̀ GMO seed yìí nígbà tí wọ́n wá fẹ́ gbé wá Bill Gates ó lọ sí gbogbo àwọn ìlú láfíríkà gbogbo wọn reject ẹ̀ ni o wọ́n kọ̀ ọ́ lẹ̀ nípa àwọn ò kódà Vladimir Putin eh, president Russia wọ́n reject kínní wọ́n ní ẹni tó bá tiẹ̀ wá gbé GMO seed yẹn wá sílùú àwọn àwọn máa count ẹni yẹn as terrorist Burkina Faso Ibrahim Traoré tó jẹ́ ìjọba ológun tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba ológun gbogbo wọn náà kọ gbogbo àwọn ìlú pátápátá ló kọ gbogbo ilẹ̀ áfíríkà ló kọ ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè wa wọ́n buwọ́ lù dẹ̀ gbé kinní wa wọ́n dẹ̀ ti gbé wọnú ìlú wa àwọn èèyàn dẹ̀ ti ń jẹ GMO seed àgbàdo yìí báyìí àwọn èèyàn ti lọ ń gbé now ibi tí mo fẹ́ wá parí ọ̀rọ̀ mi sí ni pé kò sí ẹnikẹ́ni tó lè gbé èso kankan wá láti abroad tí kò ní jẹ́ GMO torí pé wọ́n ò gbé èso tí ó jẹ́ original tó jẹ́ tiwa ẹ̀ wọ́n ò gbé nílùú òyìnbó o àwọn èso tó wà ńbẹ̀ àwọn èso tí wọ́n ti tó ti fi fertilizer sí tó ti fagilẹ̀ sí tó ti yí kádàrá ẹ̀ padà ló wà lọ́dọ̀ wọn wọ́n tó wá fẹ́ ṣe pabambarì wọ́n fẹ́ máa fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n tún ní a tún máa send account number wọn tún máa fún wa lówó lọ́fẹ̀ẹ́ wọ́n tún máa fún wa nílẹ̀ tó yẹ pé a máa san three thousand fún plot kan lọ́dún kan ẹ wo kíní ẹ̀ náà gbà fura sí ẹ̀yin èèyàn wa ẹ rò dáadáa o ẹ má lọ fi ọwọ́ ara yín ṣe nǹkan tó máa ṣe àkóbá fún ara yín àti fún majority àti fún gbogbo èrò nílùú kò sí ọmọre kan nínú ìbọn o táwọn kan bá láwọn ń bọ̀ láti ìlú òyìnbó wọ́n fẹ́ wá fẹ́fọ̀ yín ẹ má jẹ́ kí n tàn wá o wọn ò fẹ́ràn wa láfíríkà o tóyìnbó kan bá ń bọ̀ tán lọ́wọ́n fẹ́ fún wa ní grant kan wọ́n fẹ́ pèsè nǹkan kan fún wa wọ́n ń tàn wá ni o ó ní nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa o àwọn àgbàlagbà wọ́n ní ẹni bá máa gbà kàrà lọ́wọ́ ọmọdé àtọ̀ oyin sẹ́gbẹ̀ẹ́ ibi tọ́mọdé bá ti ń lá oyin àgbàlagbà dẹ̀ ọ̀rá mú àkàrà ntọ́ fẹ́ ṣe fún wa nìyẹn o tọ́ bá ti ní kẹ́ send account number yín wọ́n ti mọ̀ pé ẹ fẹ́ràn owó etí yín máa nà ibi tẹ́ ẹ ti ń gbowó náà náà máa gbé GMO seed lé yín lọ́wọ́ ẹ dẹ̀ máa máa fi GMO seed ṣe ìpalára fún àwọn ọmọ fún àwọn bàbá fún àwọn ìyá àti fún ara yín so nítorí bẹ́ẹ̀ Eh, mo kí gbogbo àwọn bàbá mi tán ti sọ̀rọ̀ ṣáájú mi mọ̀ yìí pé nǹkan tó wà nínú tèmi náà ló wà nínú wọn. ẹ jọ̀wọ́ gbogbo àwa tá a wà nínú ilé àwọn bàbá wa máa ń sọ wípé ó yẹ ká wọ rẹ̀rẹ̀rẹ̀ ká tó wọlé ká òwe ni o bóyá gé ìmọ̀ sóko ti lo bíjọ́ mẹ́ta bẹ́ẹ̀ àwa fẹ́ wọ ìmọ̀ yẹn wálé ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé bíi ọ̀nà tó jì díẹ̀ ká tó wọ séjìká torí pé tẹ́ ẹ̀ bá kọ́kọ́ wọlé díẹ̀ ó ṣe ṣe kí àkekèé ejò kó sá sínú ìmọ̀ yẹn ẹ̀yin ò dẹ̀ nímọ̀ tẹ́ ẹ bá kàn gbé lórí ilẹ̀ ẹlẹ̀ tẹ́ ẹ gbé séjìká yín ó ṣe ṣe kó yẹ pé orí èjìká yín ni ejò ti máa ṣán ẹni yẹn jẹ torí ẹ ẹ jẹ́ ká wọ́ kíní rẹ̀ rẹ̀ ká tọ́ wọlé ká o kò sí àǹfààní kankan táwọn ra bíi fẹ́ ṣe fún wa o wọ́n fẹ́ dákún ṣòro wa ni o iṣẹ́ iná rí i pé gbogbo oúnjẹ wọn gàrí wọn àgbàdo wọn gbogbo nǹkan pátá ló wọn kí ló fà á wọ́n ti kó gbogbo nǹkan ọ̀gbìn wa kúrò lóko wọ́n ti lé gbogbo àgbẹ̀ kúrò lóko wọ́n ti pa ìtọ́ máa pa wọ́n ti lé wọn kúrò àgbẹ̀ tó ń gbìn nǹkan fún wa wọn ò gbìn nǹkan mọ́ ibà àwọn kọ̀ọ̀kan tán tún gbìn nǹkan wọ́n tún kó màálù lọ síbẹ̀ wọ́n tún lọ jẹ nbó lè san yẹn tí wàá fẹ́ jáde tá a fẹ́ gbìn lọ́dún tó ń bọ̀ àwọn ará bíi fẹ́ kọ̀ǹtrólù oúnjẹ wa tá ó bá yẹ pé àwọn nìkan la gbẹ̀mí lé láti máa fún wa léso ká máa gbìn wọ́n dẹ̀ ti ṣètò sínú èso yẹn wípé tá a bá ti gbìn kò ní hù mọ́ tó bá yá a máa depend lé wọn láti máa ra èso lọ́dọ̀ wọn lọ́dọọdún wọn á gbowó lé tó bá yá wọn ò ní fún wa léso mọ́ ebi àwa máa pa wá ìyàn àwa máa mú nílùú wọ́n fẹ́ kọ̀ǹtrólù jíjẹ àti mímu wa ni tí ebi bá dẹ̀ ti ń pa àwọn ènìyàn wọ́n máa máa kú ni ọ̀nà tí wọ́n tún fẹ́ gbà fi pa wá nìyẹn wọ́n ti mọ̀ pọ́ mọ́rún malẹ̀ ní wá wọ́n ti sa gbogbo ọ̀nà wọ́n ti lo àìsàn wọ́n ti lo covid wọ́n ti lo hiv wọ́n ti lo lassa fifa wọ́n rí wa pa o. nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká kíyèsí ohun tí à ń sọ yìí àdédé máa sọ o kó lè dáa fún ilẹ̀ káàárọ̀ òjíire làwa ń jà fún o ajàfọ́ ẹ̀tọ́ ọmọnìyàn lèmi o so orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọ̀jọ̀gbọ́n Adébánjọ Jonathan tí a mọ̀ sí bàbá ìlú òwe mo kí yín o mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun nínú ilé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ voice note mi yìí tá a bá lè pín fún àwọn tí ò tẹ̀ sí nínú ilé yìí tí àwọn náà jẹ́ àgbẹ̀ tó jẹ́ pé àwọn ò mọ ohun tó ń lọ wọn sí lórí ayélujára wọn ò ní fóònù débi tán máa fi gbọ́ ẹ bá wa fi voice note ẹ bá wa play ẹ fún wọn kán lè mọ aburú tí àwọn òyìnbó fẹ́ wá ṣe fún wa o kó má wàá lọ jẹ́ pé ẹni tán fẹ́ sun jẹ wa tá a tún lọ ń fepo para o tá a tún lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ náà tá a tún yáná láì tí ì pa ẹni yẹn ó ti máa ma ṣọ̀rá mo ń sọ yìí mo dúró náà o ire o.